padà sórí Miliki Express bẹ́ẹ̀ ni Ironman ìyẹn ọkùnrin rin lẹ́gbọ́ láti ẹnu rẹ̀ mà èmi kan fúnra mi ọkùnrin ọkùnrin rin ni mi ah èmi náà mi ò bad kò sí wàhálà mo máa sọ fún yín èmi mo ṣe wà èmi nẹ́ni tí mò ń fẹ́ ẹni tó bá fẹ́ fẹ́ mi kò sí wàhálà ṣùgbọ́n má béèrè owó má mọ́rọ̀ owó wọ̀ tó bá ti jọ́rọ̀ owó jọ park and go park and go mi ò wà available fún yẹn ẹ o dẹ̀ gbọ́dọ̀ mọ àwọn iṣẹ́ léṣe o gbọ́dọ̀ mọ orún gẹ̀ o gbọ́dọ̀ lè mọ mọ́tò túnṣe o gbọ́dọ̀ mọ mọ́tò fọ obìnrin ni ẹ o ẹ bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mọ mọ́tò fọ gbogbo àwọn iṣẹ́ tó le tó le o gbọ́dọ̀ mọ bọ́ ìwẹ̀ fàájà náà torí èmi náà fẹ́ràn ajá ẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n má béèrè owó má béèrè owó bẹ́ẹ̀ ni ní báyìí abala lórí títí òní àwa yìí mo tún ti ń gbéra ẹyẹ mi ti ń fò ó ti fẹ́ lọ balẹ̀ níbo ló fẹ́ lọ balẹ̀ sí ọ̀dọ̀ ta àwọn wo ló fẹ́ lọ balẹ̀ sí mo dẹ̀ ní ìbéèrè tí mo fẹ́ jù síbẹ̀ ibi tó bá balẹ̀ sí ẹ wá rí òun náà ni ẹjọ́ kí ni ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí obìnrin àti obìnrin àtọkùnrin ẹ lè dáhùn sí kí ni ẹ wò ó pé èèyàn lè wò ó nu ọkùnrin ọkùnrin tètè tó rìnrìn àjò ìfẹ́ yín bọ̀ ti pẹ́ o kó tó lè wò ó pé à mo fẹ́ fi ẹni ṣe adé orí mi kí lè wò ó pé ó yẹ káwọn èèyàn máa wò ó nu ọkùnrin gẹ́gẹ́ mo mọ̀ pé àwọn obìnrin ló ìbéèrè àwọn ló pọ̀ jù fún ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ọkùnrin kan náà fẹ́ sí òtítọ́ gẹ́lẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kí ló yẹ kí àwọn obìnrin máa wò nínú ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ má gbàgbé pé ẹ̀yin náà máa di bàbá lọ́jọ́ ọ̀la o ẹ má gbàgbé pé máa di bàbá lọ́jọ́ ọ̀la tẹ́ máa bímọ obìnrin àmọ̀ràn òun lè fẹ́ gbà kí ló yẹ kí àwọn ọmọbìnrin yẹn kí ló yẹ kó máa wò nínú àwọn ọmọkùnrin kó tó fi wọ́n ṣe adé orí bóyá tó bá ti ní mọ́tò hmm, bóyá tó bá ti ní yàrá kórópè kan hmm, tó bá yẹ pé ó ti mọ̀rọ̀ sọ inú ẹ̀ bóyá kó ba lọ ẹ jẹ́ ká lọ gbọ́dọ̀ àti ẹnu àwọn èèyàn mi kúrò ń a máa wò bóyá ó lè ṣètọ́jú mi mo máa wò bóyá ó lè ṣètọ́jú mi mo máa wo orúfẹ́ tó ní sí mi mo dẹ̀ máa wò bóyá ó lówó lọ́wọ́ kan ó ní kókó. tí wo àwọn nǹkan tí mo fẹ́ lára ẹ̀ bíi ìwà èèyàn kì í ṣẹ̀gùn sí i òun lè ṣí kí n mọ̀ tábàjọ ń gbé ni máa mọ gbogbo ìyókù ṣùgbọ́n mo máa rí wípé mo mọ ẹbí ẹ mo wo bẹ́bí ẹ ṣe rí torí ẹbí ìwà ẹbí ẹ tèmi àti ẹ bá ní nǹkan tẹbí ẹ bá wà tọbí ẹ bá dà àjọ lọ bára àjọ bá wa sọ àjọ yanjú ẹ. tí wọn bá fẹ́ fẹ́ ọkọ ọ̀rọ̀ yẹn ó ní agbára gan torí pé ọjọ́ òkùnkùn lọ́kàn ọkùnrin àtobìnrin ọlọ́run ní ká sọ pé kó bá a gbé torí pé ìyẹn ò lè mọ ọwọ́ kọ́ tán òdùnnú lè mọ ọwọ́ àyàwó tán tá ríra wa la máa máa mọ ọwọ́ ara wa torí pé sùúrù la máa ní pẹ̀lú ara wa nǹkan tí mo fẹ́ sọ nìyẹn torí pọ́jọ́ òkùnkùn lọ́pàá àtìyàwó. number one kọ́kọ́ rí i pé ọkùnrin yẹn ó ní future kó má jẹ́ pé ẹni tó ní future ni yóò kàn máa lọ kó jẹ́ ẹni tó ní future dẹ́pọ̀ capable láti láti gbé family ẹ̀ number two dẹ̀ kẹrin kó rí i pé okay for example bí rèmi yìí ọkọ mi gbọ́dọ̀ wà very presentable ó gbọ́dọ̀ ṣe é mú yangàn láwùjọ number two ó dẹ̀ gbọ́dọ̀ tó yẹ pé kò ń ṣe pé bí ẹ máa kàn fẹ́yàn kan ṣá ó gbọ́dọ̀ jẹ́ tó yẹ pé ó wà hard working ẹ tó dẹ̀ máa establish fún ìyàwó ẹ̀ náà pẹ̀lú pé máa take àwọn family ẹ̀ tí ò ní ní rárá rárá so obìnrin lè wọ inú ìgbéyàwó pẹ̀lú yìí. kọ́kọ́ náà á wo ìwà torí tó bá fẹ́ ọkọ bóyá torí pé ó ní ẹwà àbí torí pé ó ní nǹkan tí ò bá ní wà gbẹ̀ngbẹ̀yìn ìgbéyàwó yẹn náà kò lè ní adùn tó gbọ́dọ̀ wo ìwà ìwà ló jù ah tí ó bá lówó lọ́wọ́ bọ̀ tó bá tífẹ̀ bá ti wà ń bẹ́ẹ̀ mo lè fẹ́ ìfẹ́ ní kókó. àwọn nǹkan tó pọ̀ lèèyàn máa rò tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó kó ro bó ṣe máa tọ́jú ilé sí kó ro bó ṣe máa tọ́jú àwọn ọmọ ẹ̀ sí kó dà ro bó ṣe máa ṣe gbogbo ẹ̀ tí ilé máa ṣe dùn gbogbo nǹkan tí wọ́n máa rò nìyẹn inú ìgbéyàwó yẹn gbọ́dọ̀ rìn ẹ gbọ́dọ̀ bára yín rìn kẹ́ wo kó o mọ̀ wọ ọkọ ẹ kó o wà ìyàwó kó tó tẹ́rí sí torí pé omi gbóná lọkọ àti ìyàwó torí tí wọn bá ti wọbẹ̀ kò ṣeé jáde mọ́ torí rẹ̀ náà ń ṣẹlẹ̀ sáwa náà ṣùgbọ́n agbàmọ́ra ni a ti wọbẹ̀ àdè lè jáde mọ́. a kọ́kọ́ wo wọ ọkọ yẹn ọkọ ní àwo wà ìyàwó tọrọ wọn bá dọgba máa fẹ́ra wọn.